Eh, oníkálukú wa kò ṣe wá ní onígbàgbọ́ òdodo ẹni tó ṣe wípé ìdúró déédéé ìgbó ẹ̀sìn ọlọ́wọ́ ọba yé lọ́wọ́ fi ṣàánú rẹ̀ láì ní máa fọ̀rọ̀ náà gùn léni yìí afẹ́ bẹ̀rẹ̀ ìkànnú àwọn tíra ńláńlá eh, tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ mùsùlùmí tó gbọdọ̀ wà ní àdìọ́kàn tí mùsùlùmí òdodo bùkátà sí wọn jọ jẹ tuntun létí rẹ tọ́lá lè mi irú nǹkan máa ta kó létí mi àní à táwọn àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni táwọn òládìí ọkàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn fi ń jẹ́ mùsùlùmí ni bẹ́ẹ̀ ni òní lóòótọ́ ẹ̀sẹ̀ ní kó ní àmọ́ àlékún nínú ọ̀tá àdákà nínú nǹkan tí yóò yé tí yóò yé yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fúnra ara yẹn pàtàkì jùlọ òun náà ni pé ní káàbí yẹn ní mùsùlùmí kò túmọ̀ sí wípé yóò wá mọ gbogbo ohun tí ń jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ mùsùlùmí látòkè délẹ̀ àyùmọ̀sírò àwọn nǹkan báyìí ó ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ tó ṣe wípé nígbà tó mọ mùsùlùmí ò ní àjẹ́ ọkàn tó yanjú tọ́pọ̀lọpọ̀ fún òṣìyé tí ọ̀dà àmọ̀ tọ́ba padà wá rí mi tó lè dípò nǹkan tó yẹ kọ́ gbọ́yé ó lè bá nǹkan wọn lọ tọ́ba padà wá rí mi tó rò pé òun bá ní ọ̀nà nígbà tó ń náwó òkú ní a ah, gẹ́gẹ́ bí nǹkan tí làákàyè ń pè wọ́n sí àti tóun ń bò mí yíyí ṣé kìí ṣe pé ní tóun wà lórí ìtọ́jọ́ ìsìlámù ìgbàgbọ́ tọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni bẹ̀rẹ̀ lọ́nà wà <clears throat> lọ́pàá tó ṣe wípé ní bẹ́ẹ̀ nìkan bá ṣe wá jágbàlagbà tó ló ti yé òun sí gẹ́gẹ́ bí tóun kọ́ lọ́dọ̀ àwọn tó bí òun àti tóun ti ń bá bọ̀ wá nínú ọ̀rọ̀ ayé ohun tó ń fi ń gbọ́ káàkiri ọ̀dọ̀ àwọn ọmọ tó bí ń kọ́ ẹ̀mí lílo pé wọ́n kalẹ̀ tó fi wọ́n jòkó tó ń sàlàyé àlàáfíà ìdàtúlù ìsìlámì ìyá àdìọ́kàn mùsùlùmí òdodo wọ́kọ́ sọ̀tàn ládàásà lẹ́tà nígbà tó tún wá di wípé àwọn olùdámọ́ olùkàlàm àwọn ní ìmọ̀ nípa ẹ̀fìlàkà ìyẹn ẹ̀ ẹ̀fìlàkà ìdáa láwọn tó ṣe wípé ní ìpìlẹ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn èso nígbàgbọ́ tí wọ́n wá ń di pé àwọn náà ní ìjòkó pọ̀ papọ̀ mọ́ mùsùlùmí táwọn ń ti àwọn ìbéèrè kan tó lágbára tó lágbára sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà nípa allah subhanahu wa ta'ala àtàwọn nǹkan míì eléyìí lọ́fà tàbí ráwọn kan nù àwọn ẹ̀dá tí wọ́n mọ̀ ta kò wọ́n lórí pé ní ah, ó ṣe wá lè rọrùn bẹ́ẹ̀ ó ṣe wá lè jọra wọn. kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala olóde èèyàn ó ní àmọ́hù kọ́lá kọ́kùn ọlọ́run lọ́dẹ ayín wọ́n máa sá àmàlù àti nǹkan tẹ́ ń ṣe níṣẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ sọ́lọ́run tó dá wa àti nǹkan tá à ń ṣe níṣẹ́ ṣé kèsì pé ogun tá à ń ṣe látòkè nílẹ̀ òun náà lọ́dẹ fìyà jẹ wá lórí nǹkan tó pé ní òun náà lọ́dẹ òun náà a máa ṣe àmọ́ ọ̀pọ̀ ẹlòmíà tó nígbà tí ẹ bá ní ká mọ̀ mọ̀ ọtí ọ̀dà igi ọ̀pẹ rè ẹni amọ̀dé di ẹmu rẹ̀ ṣé à ń jẹ epo lára à ń jẹ epo lára ọ̀pẹ àbá àmọ̀ jẹ kí ni tó jéwọ̀ lára igi ọ̀pẹ kan fúnra rẹ̀ tọ́wọ́ ti pé níta bá mú jáde lára rẹ̀ òun ni ọ̀wá dà láwọn oríṣiríṣi àwọn ìbéèrè tí làákàyọ̀ ọmọ ìbí ọmọ èèyàn kí ọmọ sọ fún un pé ní ah, nígbà tí ẹ bá sọ wípé ní ọlọ́run ní ìgbọ́ràn ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run máa sọ kalẹ̀ láti sánmà ayé láti sánmà wá ti sánmà ayé sọlọ́run wá dé èèyàn ni síbi tó wà òun náà tí kò kọ́ rọrùn bẹ́ẹ̀ ni ẹlòmíì ó tún ní àá nígbà tí a bá lọ́n bẹ lókè sánmà ó túmọ̀ sí pé ní ọlọ́run gan fúnra ara rẹ̀ níbo ló wà kó tó di pé ní òkè wà ọ̀tún wà òsì wà gbogbo àwọn ìbéèrè wọ̀nyí ló ti níyànjú o gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́ ti fi ìsìláàmù tẹ wa ló fi gíní òun tó ti fún wa létí rẹ̀ bákan náà wá dáhùn orígun mi ọ̀dà ṣé tí mùsùlùmí bá tí wọ́n ń ṣe lọ́wọ́ tọ́wọ́ àti fi yà jẹ yẹn ni ṣé ọ̀tọ́rí ẹ̀ di ọ̀tọ̀ ọlọ́run pátápátá táwa kó tó wá di rara ni rárá mọ̀ kọ́ kódà bí èèyàn bá jẹ́ mùsùlùmí tọ́wọ́ kú sáwọn náà àwọn ẹ̀sẹ̀ bó anábìwá muhammed sallallahu alaihi wa sallam aspect àwọn abéèrè ń bẹ nípa tànàbì náà so ká má fọ̀rọ̀ náà gùn nínú àwọn ìyá àtẹ́rà tó sọ̀rọ̀ parí nǹkan báyìí òun náà ni noniyatul imami alfahfani noniyatul imami alfahfani àbáàtà pé ní abu muhammed abdullah ibn muhammed alfahfani rahimahullahu ta'ala. ọlọ́run bá ní kí àbá náà àwọn náà kọ nùníyà yìí jáde nùníyà náà àfa àtàwí yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń fi wọn gbé síra wọn pẹ̀lú àfa àtàǹpẹ̀ ní muhammed ibn sọ́ọ̀lẹ̀ alimuasiri muhammed àwọn ẹmọ ti mi tẹ́kẹ̀ rẹ̀ ní muhammed ibn sọ́ọ̀lẹ̀ alimuasiri yìí onímẹ́sẹ̀ àbí mọ́mọ́lì kìíní onímọ̀ àdéhìí rẹ pẹpẹ ni ọmọ andalus lòun náà tó ń pè ní spain lóde èní kò tí yé wà lókun sòun náà fúnra ẹ̀ náà tó náà lálẹ́ fà kọ́ ni àfa àtà wa sọ pé òun ló kọ tíra ta fẹ́ máa kà fúnra wa yìí náà àlùkò àkọ́ ni lòun náà ń jẹ à ń kó òun ní kíni o abu muhammed abdullah ibnu muhammed àlùkò àkọ́ rẹ̀ kò tí yé wà lókun tó ti yé onímọ̀tàbí mọ́mọ́lì kìnnà fi àfa náà so nínú àwọn ilé ọ̀rọ̀ ẹsẹ̀ orí tí ó gùn jù tọmọ níwọ̀n tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ṣẹ̀ yàtìlá lọ́wọ́ tí kìíní èkó sínú mẹ́ta ọ̀ṣẹ́ ọ̀sọ̀rọ̀ pa àmọ́lọ́ lọ́kàn wà sí kìíní ọ̀sọ̀rọ̀ pa àgbọ́yé ẹ̀sìn wà sí ìrọ́ ọ̀sọ̀rọ̀ pa àtànẹ́bì díẹ̀ wà rọ́dí alẹ́ ẹ̀mí bídáyé mẹ́sùn sí yẹ́sìn wọ àṣà ayé rẹ̀ àwọn kan tí o sí nínú si o sí ọ̀rọ̀ fún wọn bí àwọn tá a pè ní àṣà ayọ̀ èèyàn wọn gbajúmọ̀ dáadáa lágbègbè wa ń gbé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn táwọn náà jẹ́ so ibẹ̀ ní àwa máa kà á fúnra wa díẹ̀ díẹ̀ lẹ́nu yìí ti là mọ̀kọ́ o. àfààní ọkọ̀ àwọn ilé ẹsẹ̀ orin náà pẹ̀lú alibáṣọ káàlẹ̀ ẹ̀ka tẹ́kìlì abáríkà mẹ́tò lọ. Ìgbòho حرمة القرآن اشرح به صدري لمعرفتي الهدى واصم به قلبي من الشيطان أيوة. ìrẹ́ ọlọ́run ọba tó ń sọ àwọn àyàtù kalẹ̀ àyàtù nígbà míì gẹ́gẹ́ bí àlàyé àti ìtumọ̀ àyàtù ìmọ̀ túmọ̀ alukur'ani rẹ̀ náà ọlọ́ni wàyídà ẹ̀ǹdẹ́lẹ̀ na-aya nigbata nígbà tá a bá sọ alukur'ani sí mi òun ló sọ ma gbọ́dọ̀ ayé ẹlẹ́ẹ̀kejì òun náà ni èyí tá a kò láwọ̀kọ́ òun wọ́n wà ayé tá a máa ayé ẹlẹ́ẹ̀kejì pé ní àmọ̀ ni òun náà nínú ọ̀rọ̀ tí wọ́n wá sí ìjọ lọ́run lọ́kàn ni ọlọ́wà pè lóríṣiríṣi ọ̀sàwọn ọ̀sàwọn ọ̀kan ní tí wọ́n mọ̀ jẹ́ mọ́ ọ́jígà Hmm? ọlọ́run ní a sẹ́yìn náà sàmúdà náà kọ́ta ààyè àwọn sàmúdáwá afúnwọn nírà kọ́míkọ́mọ jẹ́ ohun àmì ọyẹ báyìí ní sìn ẹ ọlọ́run ọmọ nùrí mi ayẹtì ilẹ̀ àríyá àtúbọ̀rù mi ò fi hà á ní fi ohun àmì kan hàn wọ́n àwọn ìjọ fìràwọ́ náà tí wọ́n àbúkú sí pé ìmí ìtaba tó gbé wá fún ẹnkọ yóò tún lágbára ju alákọ̀ọ́kọ́ nì lọ. so ááyà níwájú ọlọ́ tí mo fi ń pe àwọn kẹfìrí tán máa ń fa àwọn ànábi ọlọ́run ní ọlọ́ tán máa ń rí ìfẹ́sẹ̀ ohun àmì ọwọ́ kórìtìrìsì èyí tó pọ̀ jù ń bẹ̀ náà ni pé àwọn tí wọ́n máa béèrè fún ọlọ́mọ fi yà jẹ wọn tọ́lọ́pọ̀lọpọ̀ yẹn gbàgbọ́ àbí kí wọ́n gbàgbọ́ fún wa kí wọ́n lẹ́yìn rẹ̀ èyí ń bẹ́ẹ̀. ayà yìí bá ti wí yìí nítorí pété ọlọ́run ni a ẹ̀mẹ́ ti tó ọ̀rọ̀ jù níṣẹ́ máa dá ni lágara omi yòó nílé múrú ẹ̀ wá bàbá àwọn ọjọ́ fìrà nígbà tí wọ́n ka tí wọ́n wọn jọ tọwọ́ èèyàn ní dán tọ̀dọ̀ ọlọ́run tọwọ́ fáwọn rẹ̀ kọ́ wò tọ́ nígbà wọn wọn jọ wàásù ilé yìí. ọ̀pá àwọn tí wọ́n dà á lẹ̀ àwọn okùn wọn tí wọ́n dà á lẹ̀ ọjọ́jú ọpàtàkì lójú wọn wọ́n fi ṣe nǹkan oríṣiríṣi wọ́n fi ṣe mérékù oríṣiríṣi àbí wọ́n fi pa àwọn dán májíìkì dáadé wọ́n fi ṣe májíìkì lóríṣiríṣi anabi musa kò sójà anabi ọlọ́run wọ́n fẹ́ mọ bẹ̀rẹ̀ pé à ah, àwọn ilé ìfẹ́ kọ̀ ọ̀nà nìkejì látàkọ́ mọ́bẹ̀rẹ̀ ntọ́wà lọ́wọ́ rẹ̀ wọn náà ní ojú lẹ́sẹ̀ẹ́sẹ̀ mi bọ́pọ̀ àmúṣá ti mọ̀ ọ́n gbogbo tí wọ́n kówó lẹ̀ pátápátá ló gbé mi ááyà níwájú ọ̀lọ́ o lè má mọ̀jú kékeré báyìí náà lọ àwọn tó ń tibẹ́ náà kọ́ kò sí ní tọ́fẹ́ kọjú rẹ̀ kò sí ní tó lè fàyà sọ kò sí ní tó lè dínà rẹ̀ kókò ní kọjá bákan náà wọ́n kó àwọn ááyà míì tá a máa rí lára àwọn ẹ̀dọ́ ọlọ́run lóríṣiríṣi lára nǹkan ọ̀sìn nínú ilé èèyàn mọ̀ wọn àmì tí wọ́n mọ̀ lára ọmọ èèyàn bíi tèèyàn náà àmọ̀rún wọn àmì tó mọ júwe ọlọ́run fún yàn lára àwọn ẹ̀dá oríṣiríṣi àmọ̀rún wọn àmì tó mọ júwe ọlọ́run fún yàn lára ìṣẹ̀lẹ̀ ayé àmọ̀rún wọn àmì ọlọ́run tó mọ júwe ọlọ́run fún yàn lára ọjọ́ orí tọ́mọ èèyàn lò àmọ̀ rí nǹkan tó mọ júwe ọlọ́run fún yàn lára àwọn ẹ̀dá sánmọ́ àtilẹ̀ ọlọ́run tó kún sáré orí ayé àti nàfin àfà sólójú ọ̀run yìí àwọn ohun fi látara bẹ́ẹ̀ gbogbo àwọn ááyà wọ̀nyí ọlọ́run ló sọ wọn kalẹ̀ ọlọ́run ló ní wọn ọlọ́run ló dá wọn ọlọ́run fẹ́ kọ́ mọ júwe òun ọlọ́run ni nìkan náà bá mi pé wà fi ikú lè ṣe ìlàhó àyàtún tọdúnlò àlà ànáhó lè wà ìdò. ó ní wà fi ikú lè ṣe ìlú gbogbo nǹkan pátápátá láhùn àyà. ọ̀tọ̀ àwọn àmì ń bẹ tó jẹ́ ọba gbogbo nǹkan pátápátá ló ló wọn àmì tó mọ̀ fi júwe ọlọ́run gbogbo ẹ̀ mọ̀ júwe wípé ọlọ́run ọba wọn kọ́ ọba ọ̀kan ni. ọba tó wọ́n sàwọn ayé àyíkalẹ̀ yá múzílà àyà àpẹ́ọ́ àbẹ́ọ́ ìwọ ọlọ́run tó sọ àwọn alifurukọ́nù wa ṣèyí ò lé ní alifurukọ́nù ńgbà ìmọ̀ wá látara ìtọ́jẹ́ ìpìlẹ̀ kẹ́límẹ̀ yìí gẹ́gẹ́ òun náà ní ká kí nǹkan lọ́tọ̀tọ̀ ìdáńtọ́ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ kalẹ̀ gbogbo ayé ọba ń ọlọ́run sọ ntí ọmọ pin irọ́ àti òótọ́ lọ́tọ̀ tó sọ kalẹ̀ láyé fi nítumọ̀ ọlọ́run

ọwọ́ àrí pé ní àbí ni pé láàrin èmi àti ìwọ ọlọ́run ìwọ àlùkòránì ń bẹ láàrin wa rárá mo bẹ́ ìwọ ọlọ́run pẹ̀lú ìwọ táǹkòránì mi ìwọ àlùkòránì pọ̀ ìwọ iwu ti tóbi torí pé ní kàlẹ́ àmúgbọ́ ọ̀rọ̀ ọlọ́run mi ọ̀làtọ́lọ́wọ́ lórí gbogbo ẹ̀dá rẹ̀ pátápátá òun náà ni tí ọ̀rọ̀ ọlọ́run ọba lórí gbogbo ọ̀rọ̀ tó kù

بيني وبينك حرمة القرآن القرآن مصدر لجة فقراء أوكا nítorí pé ní tá a máa kà tá a máa kà tá a máa kà ní alukur'an olùkọ́ni bẹ́ẹ̀ sọ́tún mùsùlùmí ọlọ́ni sọ́kùrọ̀ ohun máa tàyà sàrọ̀ mí ní alukur'an nítorí bá dẹ̀ ní alukur'an ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ó ti yé báyìí nísìnyí ìṣòro bíi صدري لمعرفة الهدى واعصم به قلبي من الشيطان الله به pẹ̀lú alukuraani yìí ìṣura sọ́dìrì mọ́sá bá mi fọ àyà mi mọ́ bá mi la àyà mi lè má rí pàṣẹ lòdà kí n lè bá a má ìmọ̀nà torí wà lọ́ọ̀hẹ́ ààrẹ bọ́lá wọn bá fún yàn ní ìmọ̀nà mọ́. àfa èèyàn lè mọ na mọ̀ rí yóò sì mọ mójú kò mbẹ mọ̀ ṣẹlẹ̀ lára tiẹ náà yóò sì mọ kásí gbọrun ẹnikẹni lẹyìn náà tí wọn ń kọ bá sàánú yàn ní ha sọdúró yóò fún yàn ní ìlàyà lèyòjú ní ní àyà kókó nà kí tí ń tí máa ń ṣẹlẹ lójú ẹ tọ́ bá jò tọrọ pé á ìtí sì ń sí lágbádá ń sọ sí lágbádá ń ṣe yìí á òótọ́ ọlọ́bẹ̀ ṣe kí ni o nígbà míì hamiyatu nẹ́sàn ìgbónára ìjẹ́ ẹbí ní ọkàn wà lára àyàn lásán òótọ́ ọ̀rọ̀ òun ní yéèyàn irú ẹ̀ ló ṣe àgótọ́ níbì hamiyatu nẹ́sàn ìgbónára pé á ọmọ àbúrò mi ọmọ àbúrò mi ẹ kí ni ètìdí fún bàbá mi tá a bá dálé kìá náà tá a bá di tí bá pàdé rẹ lọ́rùn ntọ́wà lálẹ́ mi àbútọ́ níbi tí fi ń dáàbò bò ànẹ́bìnú kò sí nǹkan mi kò sí sáré sọdúró ń bẹ sáré sọdúró ọlọ́run fún yàn níláyà ẹ̀bùn ọlọ́run ní lọ́tọ̀ lọ́fà tó ti rí pé ní bẹ́ẹ̀ bá bí máa lẹ́nu ilé ẹsẹ̀ náà bẹ ọlọ́run lọ́tọ̀ ni ẹ̀ńtọ́gbọ̀ wọ ọlọ́run tọ́wọ́ wọ ọlọ́run náà mọ sáyẹn nù wọn òun yóò pèkì à gbogbo ọmọ àfa àkọ́ ni mo mọ kéwù àbí gbogbo ọmọ àfa yẹn gbogbo ọmọ olówó kọ́ ni mo dolówó gbogbo ọmọ ọba kọ́ ni mo jọba ìyá ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ta ọlọ́run ni tọ́ba dàbí sọ ọ̀rọ̀ wà níbi lóhùn ìyá abùnà yíyá tábí máàní wà látẹkùn mìíràn kọ́wárì kẹ́yìn ọmọ mi ọba àgbọ̀kọ̀ ju mi mo pẹ̀lú àwọn tó tẹ̀lé oníyá àbáfi bàbá sàáwì ìlàjàbà níyà súnmọ́ ní ìlú náà èyí òkèlè mi ọlọ́bọ́ sí tèmi àgbàrá òní kọ̀ọ̀fà á ti ti kó fo òkè kọjá orí òkè ní lọ ọba ní a lára súnmọ́ ní ọmọ mi ọmọ mi kò sí protection lè ní ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ yìí ọ̀bọ̀tọ̀lé bàbá rẹ̀ kí lọ́mọ tí ó ti ń bẹ̀ ṣàṣọṣọdọ̀ ọlọ́run ọ̀fun ní ìlàyà yìí ó ti yé báyìí ní sìn tọ́ba rí bẹ́ẹ̀ ọmọ ọbẹ̀ ọlọ́run wípé ọlọ́run mọ́tà bá mi fọ́ aya mímọ́ lè máa rí fàtí ìlúmọ̀dá kí lè bá a mọ ìmọ̀nà torí ìmọ̀nà ọlọ́run gbẹgbẹ ló pé jù wá sí ń ní kọ́lbí mi náà ṣe é ni wá protect your community lálùkùrọ̀ ànìyí mi náà ṣe èṣù burú púpọ̀ èṣù ṣe kíni torí pé ní kọ́rọ̀ ọmọ tí burú wá fún ọkàn ní ìṣẹ̀ ìfọ́nì dẹ́sẹ̀ èṣù náà níbi tó ń lọ gbà wọlé òun náà ní contribution tọrọ bá ti bẹ́ẹ̀ mí yẹn báyìí èṣù náà ní contribution èyí tápà ń ṣe ìrájú àríwá báyìí ní ti yìí ń ka ayé alukóra ní padà yìí ń ṣe wá sí fúnra ẹ̀ náà alukóra ní wọ́n fi ń bẹ̀ lọ́wọ́ torí aburú wàsíwàá ó ní agbára gan púpọ̀ nínú àwọn ọ̀rẹ́ ìṣúná sí wa kò sígbà tọrọ bá ti dé inú ọkàn kí ìṣù mẹ́fẹ̀ẹ́ ní contribution bẹ́ẹ̀ òun náà ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ló ṣe báyìí ló ṣe lò wọ́n ṣe báyìí wọ́n dáhùn wọ́n gbọ́ tẹ̀lé ìrìn àrẹ àwọn yóò wọ̀n dáǹkan mọ̀ ọmọbìnrin wọ́ọ̀ṣì yẹn ni bọ́ sínú ayé àwọn tó lè lẹ́ òun náà bá fúnra rẹ̀ ayé àtàyè fàájì ni ayé ọmọ fàájẹun ayé wò kí ló fẹ́ jẹnu ayé táyọ̀ mọ̀kọ́ jẹun ayé tí wọ́n jẹ jẹjẹ bí ọ̀sán káláyé bá mọ̀ fún wọn jẹun ni àbọ̀ ni wọn náà bá ń bẹ̀ kò ní tuntun lójú rẹ̀ wàásùn bí ní kọ́lbì ọlọ́run fi kura ní protẹ́kítì ọkàn mi mi ní ṣèyíkọ́ ọ̀nà lọ́wọ́ èṣù torí pé ọkàn náà lọ́gbọ́dọ̀ là tọkàn bá ti là ń gbogbo tókù náà là lànà bí ní àlà wà ìnà fìlì jásàdí mọ́tò ẹ̀tọ́ ti bá ti ẹran kan bẹ nínú bọ́dì wa káàkiri káàkiri tóun bá ti dá gbogbo ara tó kù náà ti dá tọ́ba ti bàjẹ́ kọ́ gbogbo tó kù náà bàjẹ́ onáà ní kíni alifọ́lù wàlẹ́ anáwó mahadu nọ́gọ́rì náà àti pé ní ọkàn tá a wù yìí náà lọ́nà fẹ́ wò lára wa. ọ̀nà àtàbí òmìnira tani bẹ̀rẹ̀ ní iná lọ́ha láàyè ń dùn ọlọ́run rí kò ní wọ fọ́tò yín kò ní wo dúkìá yín àmọ́ ọlọ́run wo ṣẹ́ yín àtọkàn yín àti pé ní ọkàn tá a wù yìí òun náà lèyìn mọ fi ń ṣe làákàyè lèyìn mọ fi ń kọ̀ǹtúrò ara rẹ̀ ní mo fi ń gba kọ̀ǹtúrò ní mo fi rí kọ̀ǹtúrò gẹ́gẹ́ ọlọ́láhùn kòlóògùn láyà àkèlè nàbìlà wọlọ́kọ̀dù dàrọ́ nàlẹ́ jahannama kẹfìrán lẹ́nà jíìnì wọlé ọlọ́run ní sókúnjà nàmọ̀ a ti pèsè àwọn ẹ̀dá kankalẹ̀ tí wọ́n kọ̀ nínú ìyàtàlẹ̀ nítorí pé kí ni làhùn kòlóògùn ọlọ́run ni wọ́n lọ́kàn níbòmí ọlọ́run afọlá ayẹ̀tẹ̀dá barú nàbí kùránì bẹ́ẹ̀ yẹn bá ń ronú iṣẹ́ ọkàn ni ọlọ́run àti wọn ò ronú sí kùránì ni àmọ́ àdá olúbi ọ̀gbìnà kí ni function heart tí ọwọ́ ayẹ búrẹ́ẹ̀nì lẹ̀ bẹ́ẹ̀ ni heart lágbára púpọ̀ òun náà ló dé da tẹ́lẹ̀ tí ó kó bá búrẹ́ẹ̀nì yẹn tí ọba pọ́ǹpù ìjọsọ́nà ọ̀pọ̀lọ́ báyìí nísìnyí àbá tí àwọn kọ̀lìyàt àwọn zarọ́ọ̀tì kan bẹ tí wọ́n gbọ́dọ̀ kó nú ọpọlọ tó bá ti kó èèyàn lọ kò sí tó fi fún ọlọ́mọ kan burú sí wa kọ́ ọlọ́mọ fi sọ̀rọ̀ sọ wa ọkàn tó wí náà fọ́nṣọ̀n tí ọkàn ti ó pọ̀ gan ibẹ̀ ń gbọ́ là ń lọ lọ́tọ̀ àtàkùn bí sàdúrà ọlọ́mọ sábà ń tọ́jú ọkàn wa anábìrin aláhùnmá ya mú kọ́ni balùkùnú bẹ́ sábẹ̀ kọ́ni bí àdáyé ọlọ́run ìwọlọ́gbọ́tọ́ ọmọ يسر به أمري وقدم آربي وأجر به جسدي من نيراني به في القرآن يسر أمري ọlọ́run sọ̀rọ̀ mìíràn ọlọ́run ṣe ọ̀rọ̀ mìíràn ọlọ́run ṣe ẹ̀rọ wọ́pọ̀ dìmọ̀ mi mana àrọ́bù bùkátà ó ti yé báwọn nísìnyí so wọ́kọ́ dì látara kọ́ dọ́ ikọ̀ bí tẹ̀síyàtà ni olùníkọ̀dọ́ òbíya rẹ̀ náà kọ́dọ̀ lọ́bù hájáta ọlọ́mùbíya bùkátà rẹ̀ àmọ́ àwa ìjìnlá tá a gbé wáyé ló ti gbé fá àlà wa ọlọ́ di di bi ọlọ́run àwọn bùkátà mi pa ń rẹ̀ wò á jẹ bíi jẹsàdì mi ní nìrọ ni ọlọ́run wa la bọ́dì mi kí náà pè ní àjẹsàdì àdẹ́mùlùmùtọ́jàmbẹ̀ ẹ̀jẹ̀ tó bá tààrà jọ gẹ́gẹ́ ní ìpínlẹ̀ kẹ́lùmọ̀ àjẹsàdì hmm? yíyá ẹni sè lọ́fà tó ṣe pé tọ́ba nínú sọ̀rọ̀ gbà mí ọlọ́run ni máa jẹ àìnáhùn jẹsàdán láyà kúrò nìkan láyà kúrò nìkan ọlọ́run ní àti wọn ní abaradì lásán tí ò ní jẹun àwọn ìjàmbá nàbí ọlọ́run jẹun ibi jásàdì tó wà nìyẹn wọ́n á di bí jásàdì ọlọ́run mọ́tà fi ṣe kíni o fi lára mi mínà nìrọ̀ lára kíni nìrọ̀ iná ó yẹra ìdíje wọ́n tuntun bíi. وزري وأخلص نيتي واشدد به أبا أنجز أبا أنجز وسجانة سنوي أبا أنجز أبا أنجز أبا أنجز أوكي أكو مايكل oni wahkit bihi wizri tọ́ba ní hatọ̀ kí nǹkan ọgbọ̀n kan dalẹ̀ nìyẹn ọgbọ̀n dalẹ̀ ti hatọ̀ ọgbọ̀n dalẹ̀ inú olùkọ́ yìí oni wọ́kọ́dú agbẹ́tẹ̀bí wọ́kọ́ irú fi wùkú náà ti hà sára mikarin mifarin mukabilin mudbirin máa. كجنون صقر حفظه سيل من عالو ó ní nígbà míì ẹ̀sìn tó ń wí mẹ́kàrín ẹ̀sìn tí máa fara tó mọ̀ lọ́jọ́ mọ̀ bọ̀ ni mifarin ẹsìn tó lè sáré gẹni mokubiri tó bá dájú kọyìn ọ dájú kọyìn rí mokubiri tó bá kọyìn náà kọyìn ti rẹ dá máa lápapọ kájẹni múdi sọkọrọ ọ dàbí òkúta gbọnú sókè máa dún lórí àpáta pátápátá tó ti pé ní hapọ wùsẹ́ìlù àgbàrá òjò lọ́sàn-án wálẹ̀ mìnàálù látòkè lókè tó wà hmm? ó ti yẹ báyìí nísìnyí tọ́ ó ní wàhálà tó ti bí wíìzìrì ọlọ́run àwọn ẹ̀sẹ̀ mi bá mi fi gbọ̀n dálẹ̀ wà á sọ́lé sílé ìyá kí àníyàn mi ọlọ́run bá fọ́ ọmọ kí ọlọ́run fà níyàn wà mọ́ o wọ́n ṣojú níbi azìrì wà á lè ṣá ní ọlọ́run azìrì ìzáàrù mi àwọ̀tẹ́lẹ̀ mi tí mo gbé sí ara ọlọ́run fi dé kó lè ọlọ́run fi sàn kó lè bá fi sàn kó lè kí lagbà lórí pẹ̀lú ẹ̀ nígbà tá tó hasmo lánàá àbí ọ̀nà ni mo ṣàlàyé hasim òfin pé máa ń tọ́ ya alẹ́ hasim mẹ́jà nàní. nadamata ni alẹ́ dàmí sáfìrì zak ó ní alhasim mo ní àmúrí ní jẹ́bi àbí ìtọ́ bẹ́ẹ̀ ni àwọn akẹ́kẹ́ ń pè ní àmúrí ìtọ́ ń pè ní àmúrí ọjọ́ mọ́ ń tà pè ní ìzáàrù nítorí pé téèyàn bá ti sàn ó ti rẹ́dì nù nìyí. à ń dọ̀wẹ́kẹ́ à ń jòkúta ara alẹ́ ẹni ojú kò ọ̀rọ̀ rẹ̀ ó ti nǹkan kò yé báwọn nìkan àhazùn òun wá jìnà ju ìzáàrù lọ àmọ́ pé ní ìzáàrù inú yàrá rẹ̀ inú yàrá rẹ̀ lẹ́yìn bẹ̀ yín ibẹ̀ sì ni weakness tó lágbára wà jù lẹ́sẹ̀ ń náà wípé ó èyí tí inú ilé ọgbà alẹ̀ lọ́wọ́ mi tí tí ń dé kí lè mójútó nǹkan ọlọ́run bá ń fi san kó lé bá ń fi lágbádá san bá ń fi nǹkan báyìí san kó lé ọmọ yìí pé ní tọkọ ìyàwó ọba súnmọ́ ìyàwó rẹ̀ yóò ti sókòtò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tọ́ba wa kú sókòtò ni tọ́wọ́ lọ sí sọ́wọ́ ẹni bí ọ̀yẹ́ bí ìyàwó ọ̀dàlẹ̀ tiẹ̀ bá àbíkọ̀ bá tiẹ̀ bá tí baálé bá ti kú sókòtò gbogbo àkàrà wọn fún un la àwọn tí wọn nọ́mbà wa wọn lójú ìgbà ọkọ ló kù wọn òun àtìyàwó ẹni lọ pẹ̀lú àwọn ló kọ bẹ́ẹ̀ náà ìgbà kan tó gbogbo àwọn nǹkan ni ó ti túmọ̀ sí pé nígbà yẹn èrò ọdún lámúyẹ̀kùn hazima ìpinnu pé mo fẹ́ sìn kábàá yòówù tí ó ní túmọ̀ náà ayé ẹ́ tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ gbìyànjú orígun gbẹ̀wò náà ní ti nú ayé o ó sì dorí gbòǹkan ní gbìyànjú tí yẹn bá là ní ẹ̀kọ́ fẹ́ fi ṣe ìbáàdà ni àmọ́ ibi táwa ń lọ kọ́ òun ibi táwa ń lọ gan ni pé ní àní tó tún nítumọ̀ tó sì ní ìtẹ̀ nípa pé yọlọ bọ́lọ́wọ́ ọba rẹ̀ ọkọ̀ òjòlè yìí wọn lọ lànàbìrì sọ̀rọ̀ sọ́lá tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn rọ̀dọ́n ṣàdàmì ìzárọ̀ ọ̀sán bá tẹ̀rẹ̀ yóò le àwọn afáàní pé ní kọ̀ọ̀rá yóò tóbi nígbà wọn ni ó túmọ̀ sí pé ó ní gbìyànjú ni téèyàn bá ti wá lè sàn tó bá ti lé à ó ti fẹ́ ṣe nǹkan mìíràn à ń dọ̀wẹ́kẹ́ à ń sàwàdà à ń bá ní kó ẹ̀fẹ̀ fún kọ́lùkù mọ́nú léwu ọ fẹ́ jáde ọ fẹ́ lọ ṣe nǹkan tó ní ìtumọ̀ nù ni ó ti yé wọ́ṣùdùd bí i azèrè ọlọ́run bá ń fi sọ́jọ́ kòtò mi kó lé wà á fi lè ṣáà ní afa ìtàkùn ń dọ̀rọ̀ ní kọ́mọ jáàmù tàbí ọwọ́ bẹ̀rẹ̀ kọ́fíà ní mọ̀tọ́ gbàtí mò ń kà láàárọ̀ pé ah kò sí àbáyọ tó fi o ọlọ́run tó hàn alhamdulilayi ìmọ̀ kó tún bọ̀ wá wà á fi lè ṣáà wọ́n bá ń fi kí ni wọ́n bá ń fi tún àlámọ̀ níbo mi wá ní rọ́bì níbi bẹ́ẹ̀ ìgbélá ó sì rán ní lọ́bẹ̀ náà. ربح ربح به بيعي بلا خسراني واكشف به ضري ọlọ́run ìnira tí ń ṣe mi àti wa ọlọ́run ìnira tí ń ṣe wa ọlọ́mọba wa ká kó ọ yẹ káfà máa lo dọ̀mí fún náà gbogbo jẹ̀mọ́ ni àmọ́ tó bá lò sáàrin orí orí ọ̀jà wọ̀kṣíbi dúrí ọlọ́mọba afíkánira wa kó wàhá ké kíta ọ̀bà sí ètúbà mi síwájú wọ ọlọ́run ọlọ́mọba ṣe é lòótọ́ ọlọ́run tó rí bẹ́ẹ̀ rọ́bì bì ní bẹ́ẹ̀ yẹn òwò mi tí mò ń ṣe kí ló wò tó ń ṣe èyí sọ fẹ́ tajà fẹ́ rajà ayé fa òwò tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ síwájú ọlọ́run nípa tọ́lọ́ni wà mọ́rọ́ bí hajj ti já rọ́ọ̀tù hùn owó wọn tí wọ́n ṣe ò lérè nú ànábi sọ fún ìkan náà sọ ábà pé ẹ rọ́ọ̀bì halibẹ́ ìwú abayáhìá abayáhìá ẹ ti sọ wòjèrè bí ọlọ́run sáà ló sọ wòjèrè rọ́ọ̀bì ṣubí ni ìbéèrè ọlọ́run sí owó mi lérè ọlọ́run sí owó wa lérè bí ilà kò sọ̀rọ̀ ni ọlọ́run mọ́jọ tó kókó wà ń bẹ̀ ẹ̀sìn táǹtì èyí pẹ̀lú ọlọ́run òwò ni ọlọ́run ní yẹrù jù náà ti já rọ̀ tán lantabu àwọn tá a wí yìí tí wọ́n ṣe ìbádà fún allah owó làwọn náà ń wá àmówò tí ò ní sọ́ọ̀tì ní ọlọ́mọdá sọ́ọ̀tì ń bẹ̀ tọ́hìr bìí tọ́hìr bìí kọ́lbí ọlọ́run fi kùránì fọkàn mímọ́ ọlọ́run fi kùránì fọkàn wa mọ́ wọ̀ṣẹ́rì bọ́sọ́ fífẹ̀rí ìrọ̀tí kọ̀kọ́ mi ọlọ́run ti ma kí ni gba wá sí lára kur'an kì í ṣe pálí kùrán ní odi kankan fẹ́ mọ̀ kọ́fà látara kéèyàn máa lò ó kí apilikéṣẹ̀ rẹ wà lára yẹn òun náà làwọn nǹkan yóò fi ṣe níta gbàlérò ṣe nígbà náà pé èèyàn lè fọlá kí nìkan tọrọ làwọn náà fọlá tọrọ àfa rẹ nǹkan yóò gbà wá sí mbẹ yóò rí òye mbẹ yóò rí atọ́jú ọkàn mbẹ ọlọ́dún wọn ní zulu mi lẹ́nu kùránì máa hu wa ṣìfà ọ̀rọ̀ ahmedun lílmú mìíràn ẹni tó gbọ́ ọlọ́run gba kùránì gbọ́dọ̀ kùránì máa jẹ́ ìwòsàn fún ó ti yé báyìí nísìnyí tó tọ́sílẹ̀ bíi ní kọ́lùbì ọlọ́run fi kùránì kọkàn mi mọ́ wọ́sọ́ fi tẹ̀rí rọ̀ ọlọ́run bá ń kẹwà bá bá ń ti kùránì bá ibi ọlọ́run já ló lọ́dọ̀ àwọn tó ń bọ̀ wá alẹ́ ibrahim ló ṣàdúrà bẹ́ẹ̀ ó lé lìsánà sídìkì fìlàkìrì ọlọ́run bùnmi ló lẹ́nu àwọn tí ń bọ̀ lẹ́yìn ọ̀gbọ́sẹ̀ kí ni o lẹ́nu àwọn tí ìbùnmi ló kọ yóò dàgbà tó ń bọ̀ lẹ́yìn wá lè mọ ká ní ipò míwájú ọlọ́run lọ́jọ́ ga o àyàn máa tọrọ kò gíga torí pé tàfáàdù ahìlì ìmẹ́ẹ̀n àwọn onígbàgbọ́ máa jura wọn lọ ọmọ ti kíni o mo ń bọ̀ káwé lónìí báàbù nínú kìtàbù alìmẹ́ẹ̀n oní báàbù tàfáàdù ahìlì ìmẹ́ẹ̀n fìlẹ̀ àmẹ́ẹ̀n àwọn onígbàgbọ́ jura wọn lọ ń bí iṣẹ́ ọwọ́ ká àdìsí méjì aláwọ̀kọ́ àdìsí ìkan bẹ́ẹ̀ lọ pé ìwáyà mọ́ mọ́lìkì ni hmm? lọ́dọ̀ abdulrahman ibn abi sa'afa àti ẹlẹ́ẹ̀kejì tó ṣe wípé ní ọ̀rọ̀ ń pa alákọ̀ọ́kọ́ yẹn ọ̀rọ̀ ń pa para alẹ́ tó bá wọná ọlọ́run wa kó wọn jáde wọn wá lọ kó wọn sínú mọ́wùl haya wọn fi fọ wọn wọn wá padà sínú àdìjẹ náà àmọ́ ẹ̀ẹ́dì pé fọ́tò wọn ọ̀bá láǹtì dáadáa ọlọ́kọ̀ sọ wa ń bẹ̀rù. ó túmọ̀ sí pé ní wọ́n jura wọn lọ́nà àwọn kan wọ́n ná àwọn kan wọ̀ wọn padà jáde ìjura ẹni lọ́nà ni àdìsẹ́lẹ̀ kejì àdìsẹ́ wọn mọ̀rọ̀ rọ́bì ọlọ́fọ ànúhù wà á nígbà tí àbí àdìsẹ́ àbíṣẹ́ ànábì sọ̀rọ̀ nípa pé òun sùn kó àwọn yàrá bá wọn wà á sùn bùbá ń bẹ lọ́rùn kálukú wọn ọ̀mí ní àmẹ́rin náà dáàrí ẹsẹ̀ bùbẹ́ẹ̀lù mí ti jù bẹ́ẹ̀ lọ wálẹ̀ àmúgbàtà ń gbóhùn mọ́rù wa wà á lé ibi kan yóò sòye jù bùbá tiẹ̀ kódà wọn tó ń wọlé báyìí ọba lẹ̀ débi tó wá ń wọlé lẹ̀ ọba sọ yóò sọ ma wọlé so ọlá pé islam ọgbà ká máa wọ́sọ̀ ńlẹ̀ kọ́ọ̀lù ká máa awọ́lẹ̀ sáfù ya ọ̀sùn lọ́mọ islam ní a máa wọ́sọ̀ ńlẹ̀ kò sí ká máa wọ́sọ̀ tí ò ní bo ojú àyà lọ ànábì ni àkéé sátọ́nù àdìyẹ ẹ̀sìn nù ìmọ̀ ìgbàgbọ́ nù yóò mú jura wọn lọ tọ́ba níbẹ̀ wà á ní màtá ní ọlọ́mọba ń gbé ipò mi ga ṣàyèmí níbi tọ́jà àdúgbò sọ pé ní màtá nù ń bẹ̀ ayé àlìjánà torí pé àlìjánà jura wọn lọ ànábì ni ká máa sókè ní o ká máa tọrọ àyè àlìjánà tọ́jà ti ṣe àtìrẹ́dá sọ́nà tó sókè ní o kò sí kẹ́ ọgbọ́n náà. واقطع به طمعي وشرفه كثر به واقطع به طمعي ọlọ́run fi kùránì já ìtàn mọ́ mi fi kùránì ṣe kí ni fi já títàn mọ́ mi lágbádá ò fún mi kì í máa ronú lágbádá kì í máa retí lákàtìgbè kì í máa wojú tá mẹ́dùn tọ́mọ̀ yìí ilé ayé káàkiri gíra ah, nínú ẹ̀fẹ́ nìkan báyìí nínú ayé ẹ̀fẹ́ nìkan báyìí tí mo mú yẹn gbàgbé àlùkìyàmà ọlọ́run bá mi gé wọ́ṣẹ́rì fìhìmẹ́tì àkólé kan mi ni ọlọ́run ṣe é ní abiyì kí ló gbà lórí pẹ̀lú ẹ̀ aṣọ́ọ̀fù lèhìmẹ́nì àkólé kan tó jẹ́ àkólé kan tó níyì jù ọlọ́run kí ni o máa ká ẹlẹ́tìlẹ́ àṣàrà ètò bá jẹ́ tẹ̀lé àkórí kan tí ọjà mọ kankan ní kéèyàn bọ pé àfàyè àfàyè àfàyè àfàyè mélòó láyé ọlọ́wọ́ ilẹ̀ àfẹ́rọ́ta láyé àlìháyàwá àlìkìyàmọ̀ gan nìsẹ̀mí wà àlìkìyàmọ̀ gan nìsẹ̀mí tó dùn ọlọ́dà sẹ́rọ̀ nù wà o ọ̀ṣẹ́rì fi mẹ́tì ọlọ́run mẹ́tìmọ̀ bá wọn ronú owó kí wọn bá wọn ronú lé bẹ́ẹ̀ di kíní kan bẹ́ẹ̀ ra sẹ́rẹ́ pẹ́sẹ́ kan pẹ́sẹ́ kíní ọlọ́run ṣẹ́rì fi mẹ́tì jẹ́kùsọ pé ní àkórí kan mi kọ́ o kò lálìkìyàmọ̀ mo fẹ́ lálìjẹ́ náà mo kí ọlọ́run mo fẹ́ láforíjì mo fẹ́ ọlọ́run yìí lè jókòó dé tèmi kọjá tiwa náà kẹsìrì bì wọ̀rọ̀ ìwà ayé fi kùránì jẹ́ kí wọ́rọ̀ yìí ìlàkàjẹ́ mi jẹ́ ọkọ̀ kí ni lárúbá ń pè ní àdìwọ́rọ̀ tí àwa ń tu ní àkàjẹ́ àlùwọ̀rọ̀ náà ni sísáfẹ́yìn níbi ìbàjẹ́. àlùwárọ̀rùn náà ní kílà ti bọ̀ tán rẹ̀ nígbà débi ìbàjẹ́ àwa ń pè ní àṣàjẹ èyí ò ní wípé ní tí nǹkan bá pọ̀ ńlẹ̀ pín in lè mú bó ṣe kí mú díẹ̀ gbogbo ìṣe pọ̀ ayé yìí tó ń bá ti mú ẹ̀yọ̀ tó bá ti mú méjì tó bá ti mú mẹ́ta tó bá ti mú mẹ́rin fi mẹ́ta mọ́ nàìjíríà wọ̀rọ̀ ìnùtàn pè ní wọ̀ àṣàjẹ nù ni وإن مدت أيدي إلى الزاد لم بأجلهم إذ أجشوا القوم ìkànnú àwọn ṣùgbọ́n àwọn ìjáhìlíyà wọ̀ sọ̀álík náà sọ̀álík العرب àwọn tòlókù àwọn ọ̀daràn ọmọ ta gbájúẹ̀ dánadáná nú àwọn lárúbáwá wọ́n tún wá ní àwọn ọ̀làjú díẹ̀ díẹ̀ tí wọ́n dá láhán tán sì lórí kọ́ńgbà náà tó pé àlẹ́bí dé wọ́n pè kàn ní ṣáńfà ọ́ òun ni wọ́n ṣe fáàrí wọn ròyìn àtàjẹ rẹ̀ ó wá ní wàá yín mú dájú ní àyè ní ìlà dáadé láwùn ó ní tààbà débi wípé ní ọyá àti náhàbù àti jàgbà ó ti pọ̀ ńlẹ̀ ọyá máa fi tọ́kálùkù wọ́n dùn wúruwúruwúru lámú àkún bí àjálà bi àjálà yìí kọ́dọ̀ ojú òní kan mi láti dé síbẹ̀ kí mi náà lè bá àmú rẹpẹtẹ. aljasawu alhirsul kabir ojú kòkòrò tó ní agbára ní pè ní àlìjàṣà o ó ń torí pé ẹni tó yẹ lójú kòkòrò jù láyé yìí òun náà lẹni tí máa kánjú orí kéde mùsùlùmí ní sọ̀rọ̀ lọ ó ti yé wa ìṣẹ̀ṣẹ̀ tó orí pé àfọ oníta àní ní pé yàtọ̀ níbalẹ̀ ẹlẹ́mì bá a ṣe rí ní wa rọ̀ á wàjá ni mi náà máa wá ròkè ṣàbà ó ní yá sọ́ọ́lì balẹ̀ ẹ̀lìmì ìwọ́ tó ń wá mímọ̀ bá ṣe rí ní wa rọ̀rá àfà ọ fara kí ọ fara da àlùwọ̀rọ̀ á àtàjẹ ìjìnà sí ìbàjẹ́ ìkúrò ń bi ìbàjẹ́ kí ẹ mọ́ gbà fi ìbàjẹ́ kórè kọ́kọ́ lẹ́bàá kó sì mójú kó ń bẹ̀ ọ̀rọ̀ musa bọ̀ wá tásìrì bíi ìwọ́rọ̀ yìí ìlàmójúkú mi ń bi ìbàjẹ́ ìlàsàjẹ́ mi ọlọ́njọ́ pọ̀ wà á ṣèyíjà náà ní ọlọ́run ẹ̀mí mi mọ́tàbámi dáa sí nígbà kúrò àn ọlọ́ni gbogbo ntọ́ba kú ní múmi tọ́ba ṣe dáadáa tọ́ba jẹ́ múmi ní wàlá ní oṣù yìí jẹ́ nahum hayatan tọ̀yìnbà ọlọ́ni kọ́dà á tún wá dá wọn sí á bù wọn ní ìṣẹ̀mí tọ́mọ́ ìdíkìní yìí nípa àti nìyẹn hayatul janan kí ọkàn yẹn mọ̀ ṣẹ̀mí wàlọ́ọ̀hì orin fún yẹn orí ni ọkàn mi ti kú àdékèrèlà kọ̀ọ̀nà tí ọlọ́run mú ọkàn mi ti kú ànizáàdì àdìlẹ̀ àsọ̀rọ̀ kó pèsè kalẹ̀ fálìkì yá mọ̀ ẹ̀kọ́ dàpọ̀ ráyè tọ́ átìhìrì bí i lẹ́yìn ní ìwà méjà wa átìbílbì fẹ́ ìdìdùmúrìnà ó ní ọlọ́run átìhìrì bí i lẹ́yìn ní kùránì yìí mọ́sà bá ń fi sọ òru mi dùrú aláìsàn ọlọ́ọ̀fẹ́ ọlọ́ni léyìí sàwá min ẹ̀hìnlẹ̀ kìtà ọmọkùn yẹtùlúùnà kìtà àbàlọ́ọ̀hì àná àlẹ́yìn wà ọmọ ìṣòro èyí sọ́tọ̀ àlùmọ́ọ̀nù yẹn tí wọ́n ń bẹ nínú sórọ́tù wọ́n sàrẹ́ bí i amẹ́nugbọ̀ kọ́ọ̀lù tún àlẹ́ alẹ́ ilé sáájídà yàhàzárù àkúrọ̀ wọ̀yẹ́rùjú wàhámàtàrọ́bì tọ́ ayé alákọ̀ọ́kọ́ ọlọ́ni wàmí alẹ́ kìtàbì ọlọ́run kan lọ́kọ̀ọ́rin ní kàńtọ́ bá rí bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn sáà fún jẹ́ra hmm? tó àléìsù sàwà wọn ń ṣe dédé ara wọn mí alẹ́ kìtàbí nínú àwọn tá a fún kíra ọlọ́mba àwọn ìdánilẹ́bì musawi jíò ọlọ́mba tànẹ́bì ẹ̀yìn sáwé àwọn tó ń kíra wọn ní kìrìsìtẹ́nì ọlọ́mba tànẹ́bì muhammed náà wí àwa mùsùlùmí àwa tá a jẹ́ alẹ́ kìtàbí náà nìyẹn àwa tá a wá jẹ́ alẹ́ kìtàbí tá a jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ pé léìsù wọn ń min ahali kitaabi nínú àwọn tá a fún tíra mọ̀ tún àwọn ìjọ kan tó ti pé ní yẹtùlú na kitaaba lọ wọn mọ̀ ń kàtírọ̀ ọlọ́run ọba wọn á náà alẹ́ yìí láwọn òru tí wọn mọ̀ forí kalẹ̀ fọlọ́ tọ́wọ́ bá sì wò ó lóòótọ́ ìtàn níbi náà mọ̀ sílùsọ́nù lọ́wọ́ àríwísílẹ̀ nínú àríwísílẹ̀ abdullahi abdullahi.

awọ odidi ewúrẹ́ wọ́n wàá bo bẹ́ẹ̀ náà débi ọwọ́ ẹsẹ̀ wọn wọ́n wàá so bí ọwọ́ ẹsẹ̀ nì wọ́n wàá ràn dáadáa wọ́n tó ìsàbẹ̀tẹ̀ ọmọ tó dáa ibẹ̀ náà mọ̀ bomi sí wọ́n bá fi kọ́bà nù wọ́n tó wá mú kékeré kan bí kérébà òun náà mọ̀ fi sẹ́ omi lórí èyí nì síbi eléyìí bí ìgbà táwa náà máa lámù lẹ́yìn ilẹ̀kùn nù lẹ́nì àwọn èyí lámù ń gbà wọn sínú ni wọ́n máa ní wọ́n máa gbé para lé báyìí sínú mọ́ àlàkọ̀ ibùdó àbá ti ní ànábì wa sẹ́ omi bẹ́ẹ̀ ọ̀sàlù àdáta àṣìṣàlẹ́lù wòtó àkóṣe dáadáa nígbà tá ànábì jùun náà ó ní ń fi ọwọ́ nu ohun kó lójú rẹ̀ ní wọ́n ń ka ááyà mẹ́wẹ̀ẹ́wọ́ ọwọ́ gbẹ̀yìn sọ́tù alìmọ̀rọ̀ àyà sílẹ̀ ni ibi ìnàfi sọ́tù sọ́nà wá sí wọ́n واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا نبي عنك على بين فوان وجونا إذن ونقول إنا يقولون صلى الله عليه وسلم كراء لجبا إنك تعلم منني tó fi ń lé oorun dànù ó di méjì nígbà tó wá parí tán ọ̀sàlùwàlá ọgbọ́n síbi oyin nẹ́fìlà فصلى ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم أوتر anabi méjì méjì méjì méjì fi fún yìí ta kúránì lórí àtìhírìbì yìí lè rí ọlọ́run tèmi náà bá máa ṣàìsùn lóru jẹ́ kó ṣe pé kúrò ánì mọ́ fún ṣàìsùn ẹni ló jí lóru wáyé kalẹ̀ jẹun náà mọ̀ fà àfà ọlọ́kọ̀ sàmọ̀ wa ó kalẹ̀ jẹun nípa lókè fìyàn mọ́ fà ọmọ ìfẹ́ sí láìlà sí ìlà sámi ibi ó kalẹ̀ jẹun èyí ń kọ́ ànábì òṣèké ni níta ànábì máa ń kalẹ̀ kúránì kúránì ló ti dájú ọlọ́ni ìnà يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوها tó kádàrá tó pé gbogbo ọ̀sán àtòru ó sì mọ̀ wípé ní látìgbà tó mú bá ti wọ̀ títí tó tó fi yọjọ́ kejì padà ẹ̀ẹ́dọ́ kan lè rí kò lè mánéjì ọ̀kọ́ mọ́ bá lọ bẹ́ẹ̀ tó bá rí ò ní ti yẹn wọn lára ara rẹ̀ tó bá wá rí òun máa tẹ̀yẹ yàtọ̀ sí ládàá pé aráàbí kan ládàá mẹ́wàá aráàbí kan ládàá mẹ́wàá èyí onímọ̀ ká kùránì kí dáadọ́ mọ́tara rẹ̀ jáde onímọ̀ ká kùránì kọ́lọ̀ mú yànjú àlámà ìyẹ̀fun pẹ̀lú ìrọ̀rùn onímọ̀ ká kùránì ọjọ́ ìtọ́sọ́nù kọ́ra onímọ̀ ká kùránì kí ayé wa mú un lójú débi kí alukurani mọ̀ lè mọ̀ kọ̀ bàjẹ́ lára rẹ̀ wọlé ẹ̀yà àzùmílà ayé òkè ní mú lójú kẹ́kẹ́ fi kùránì ṣe òru mi ní rẹ mo ta ìsun rẹ̀ wàá méjà wá ara mi kó ti pé tí n bá ti kà yín ò tí ì rí lẹ́gbẹ́ hmm? ọ̀dọ́mìà gbẹ ó bá wà jàwárí ẹ̀ ọlọ́run àwọn oríkì eríkì ara mi fi kùránì bá wọn pé tán àbá ti ka asibeli bi fẹ́yìí dùdùmù ìhà àjùfáàní pẹ̀lú irú sókè ìmú ìgbà omijé lójú ẹni tí àwọn nǹkan oríṣiríṣi máa gbomijé lójú yẹn ọlọ́run mọ̀jẹ̀ kí mi ọ̀rá dáwọ̀ bẹ́ẹ̀ ntí ọmọ gbomijé lójú mi jù zikiro ìrántí ìwọ ọlọ́run tó sàrò kọ̀ ánì ni. àmùsíjì wòyá rọ́bì mi lá mi واغزل به قلبي من ọlọ́run amzijihi amzijihu ya rọ́bì bi láàmì ọlọ́run mọ́sàbá mi da kùránì papọ̀ mẹ́rin mi dàápọ̀ méjì mi wọ́gùtìlì bí ní kọlùbí mìíràn azùhọ́ọ̀nì àwọn dọ̀gírí náà kí ayé ọmọ wà nínú ọkùnrin yẹn láti máa fi gbínú ẹlòmíì kí àyè ọmọ gba àlàáfíà nínú ọkàn yẹn fẹ́lòmíì kí àyè àti máa nílu sínú di ọjọ́ rẹpẹtẹ kó wà nínú ọkàn yẹn fáwọn èèyàn ọlọ́run wọ́n sàbọ̀mí ju kùránì fọ́ dára ọlọ́run ní àlùfáà sọlọ níbi ni pé ní yéèdì kúlò jẹ́ nẹ́ta àkúwà níta àfi ṣe léyìn ni pé ní àníbi ní àwọn ọjọ́ kan wà lùjẹ́ ìdàtúhún ká ìdọ̀tọ̀tọ̀ yìí ọkàn wọn tó ń gbé káàkiri bí ọkàn ẹyẹ ni ọmọ túmọ̀ rẹ̀ ẹyin ọmọ bá ti bínú yẹn bọ́ ọ̀sán olóko lóru lóko rẹ kò náà padà wà lọ́sọ́ ní gàdí ọ̀jẹ̀ ń bẹ ó ti gbàgbé ta náà nù ni ẹ̀mí wọn fú yẹ ẹ̀sán bá pàdé tó fẹ́ mú wọn lẹ́ẹ̀kan tó ti mórí bọ̀ àwọn ti lọ́ọ̀nù ni wọn ò wọ́ bẹ̀ náà ìdíje ẹ̀mú lè gbé wọn sọ́nà ẹ̀bẹ̀ ń gbà míì ìrìn àjò lè gbé wọn sọ́nà ẹ̀bẹ̀ ń gbà míì wọn bá ti wọn lọ́nu ni ẹni tó dì wọn mọ́ kéèjì tí ń fún wọn lóde kí ọ̀tẹ́ wọn lọ́rùn sábà àríbi bórí fún bẹ́ẹ̀ wọ́n ti mórí bọ́ náà nù ni wọ́n bá ti wọ́n lọ́nu ni àníbi ìdà tó rú ìdà tó pa yìí ọkàn wọn tàbí ọkàn ẹyẹ ni làpá ni wọ́n fi bí i kọlùbí mìíràn àdúrà rẹ̀ àwọn tó wà lùdẹ́ náà ni ọlọ́run sábà wọn àbẹ́ wọ́n fún wọn kùn án ọlọ́ni àwọn tó wà lọ́rẹ́ náà nígbà tí ọrọ bá yẹjú ọ̀rọ̀ láàrin wọn àtọ́lọ́hùn tán ẹ ọwọ́ kù díẹ̀ òkú ara wọn síra wọn ni ọlọ́run náà wọ́n yọ kó mbẹ́ ọlọ́run náà yọ kó ìhùwà torí pé wọ́n gbọ́dọ̀ ẹ̀yà wọn gbọ́dọ̀ mọ ẹ̀tẹ̀mí ní ìjọ ẹ ìṣúná ìhùwà rí ètò wọn mọ rẹ́sì wọn àwọn à ń kọjú sórí ẹni nì ìjọmọ ìyá gbọdọ wà ń bẹ tọba ti wá kó kínníkínní kan níbo ní tó wá máa gbé wọ ìjọmọ ìyá wọn ò ní mọ tọba ti ń wọ ọ lọ báyìí àníbi tọba dá àníkan tó wá kó dé fún wà lùdánù ọlọrun nínú ẹmí wọn làwọn ń ní lánàá sọ hábà ká mẹnu kó mẹka sọra wa ọ àlọwọ ń bẹ àlẹsẹ ń bẹ kámọ lẹnu ń bẹ torí pé kí ń sọ nígbà tí sí tán táwa dọ́dọ̀ ìmọ̀mọ́ àlè ìdùnnú lọ́ọ̀fẹ́ àlè yìí. àlùwà ni a kọ́ọ̀tà lọ́ọ̀hù kọ́ọ̀tà lábìlì sọ̀fìyà àwọn tí wọ́n pa ọmọ sọ̀fìyà àzùbẹ́yì sọ̀fìyà ọ̀nkọ́ ẹ̀gbọ́n bàbá ànábì lòun náà obìnrin òun ló bí àzùbẹ́yì nìlà àwa àzùbẹ́yì yẹn lọ́sẹ̀ ẹ̀gbọ́n aisha asmaa tó bí abdullahi ibn zubair musa abu ibn zubair ẹ àti ọrùbọ tó ibn zubair tọ zubair wọn ni wọn wá pa tí abdullahi rẹ wá bá ìmọ̀mú àlè ìmọ̀mú àlè ni pé a àwọn tí wọn pa ọmọ sọfíyà torí pé ó sọfíyà yìí náà àbúrò bàbá àtàlí lọ́jẹ́ orí wa ẹbí káì ọlọ́kọ̀ sànù wa aliwa ní gbogbo àwọn tó bá pa ọmọ sọ fún yá ọlọ́run ò ṣe dáadáa fún wọn ọlọ́run ó gbé wọn sí pé ọlọ́run ọba àti wọn jẹ àmúhùn ń bẹ lọ́run wípé àtẹ̀mí àti bàbá rẹ kọlọ́run ó fi wá sínú àwọn tó sọ wípé ní wọn àzá anáàmá fi sùdúrì ìmìnirìlì kínníkínní lásán ní ń bẹ lẹ́mìí wa ọ̀bẹ̀ sí wájú ń tiwa lọ́fà àfihàn ẹni tó bá gbé kìíní rú pé ha kọ́ra nǹkan àbá kan wọ náà eré ibi ló kóra rẹ̀ sí òun wo tí mo mú àdíkè kọ́ra kò pé ní hasan kò pé ní ẹ̀gàn kò pé ní àdáwà kò tún wá pè ní ìwà kíní o kò pé ní ìwà kúkú kò pé ní físíkù ìrírí ọlọ́mọdéjà ń sọ ábà náà mi sàwa náà lẹni tí ọmọ fìmọ̀ náà wọ́n mọ̀ náà ẹ̀bí tí a parí rẹ̀ sí ní èmi nù mí. أبي الله سبحانه وتعالى أعوضنا نعم الذل الذي يقصده الإمام علي رضي الله عنه وأرضاه هو وقع في صفين هو وقع في صفين وقع في صفين لما بايع الناس علي بالخلافة وأبى الزبير ومن أيضا أبى الزبير أن يبايع علي بالخلافة فخرج من المدينة إلى عائشة بمكة ومن عائشة إلى معاوية بالشام وحجتهم على العباد أنهم يقولون بأن يقتل الإمام علي قتلة عثمان وعلي يقول لا بد من التريث حتى يستجم الأمر ويستحم فنستطيع أن نميز القتلة بين عامة الناس فنقيم عليه الحد نعم ومع هذا فلما خرج الزبير ومن أيضا آه نسيت اسم هذا الصحابي الكريم وأتوا معاوية وخرج إليهم علي يريد الصلح وقف به الوقت بمكان هو ومن معه ومعاوية والزبير وعائشة وقف بهم الموقف بمكان باتوا بذلك المكان والأمر الذي في صدورهم أنهم إذا أصبحوا يقومون بالصلح هذا الذي رعاه أعداء الإسلام فاعتمر الأعداء فيما بينهم أن يقسموا إلى قسمين قسمة في أزياء جنود علي وقسمة في أزياء جنود معاوية فيهجم الذين كانوا في أزياء جنود علي جنود معاوية ويهاجم الذين في أزياء جنود معاوية جنود علي وهذا وهو السبب الذي صح به الخبر وقال به علماء المسلمين المنصفون ورحم الله الجميع مفهوم وجزاكم الله خيرا فانفعني وفي àgbọ̀ torí pé afáfilálùwà béèrè zikanu filálùwà dáhùn lọ́wọ́ nígbà tá à ń sọ wípé ní àwọn sọ̀hábà níbi wípé ní ìmọ̀mọ́ àdé ní kínníkínní díẹ̀ díẹ̀ ti ń bẹ lẹ́mìí àwọn kọ́nà bá wọn yọ kó mẹ́ afáwa béèrè pé ní a sí kínníkínní kan bẹ láàrin ẹ̀mí àdé ti azubairu nù àwa rẹ̀ ẹ̀hẹ́n àtọ́lẹ́hàtù tọ́lẹ́hàtù bùn ọ̀bẹ ìdílé àwọn fẹ́ràn ní láti ẹ̀fẹ́ àti tọ́lẹ́hàtù wọn bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n pa òfúnmán tán tí àwọn èèyàn fún ìmọ̀mọ́ àdé níbẹ̀ àpékọ́ wájú kàlífà tọ́lẹ́hàtù bùn ọ̀bẹ ìdílé azubairu nù àwa àmì ìdí àwọn onídìí ìkànnì wọn sì ṣe ìgbàlára o osùmọ́nù ẹgbẹ́ àwọn khalifa mùsùlùmí ni wọ́n sọ wá khalifa mùsùlùmí káwọn gbẹ̀fẹ́ lára àwọn tọ́pa nítorí kó mọ́ká ní kó mọ̀dúnà nìyẹn wọn lọ bá yàwó àyíṣà ní mọ́ká torí pé hajj ni yàwó àyíṣà wà tó osùmọ́nù dùkú láti bẹ̀ lọ wọn sọ́dọ̀ màáwúyà ní sáà màáwúyà ló sì ní màdínà sáàmù látàrí ọmọdù àyọ̀ osùmọ́nù wọn ètò àní sáàmù ó ti yé báyìí lọ sí so àwọn sọ wípé ní ẹ̀rí wọn ni pé àwọn tó fa òkun náà agbọ̀dọ̀ pa wọn fẹ́ agbọ̀dọ̀ pa wọn mo mú àlọ́ ní pé a ah, nígbà tára àtàbá wa táwọn amúnkù mara màdínà tí wọ́n fi rákàlẹ́ fà mùsùlùmí pa láàrin wa ẹ̀sìn dání sòrò káàkiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn dọ́rọ̀ yìí ká make sure pé ní ọ̀rọ̀ mùsùlùmí sọ̀kan náà ibẹ̀ láti rí júdà lọ àwọn ọ̀gá tí wọn. àmọ́ ibi tí àwọn tí ń jáde bọ̀ wá láti ṣàmùpadà pé káwọn bá àlí pé àfi kí ìmọ̀mọ́ àlí kó fáwọn lẹ́rìí táwọn fi nípa àwọn tọ́pọ̀ ọ̀sùn náà àti káwọn sì wá pa àwọn rẹ̀ lórí káwọn sì rẹ̀ yá. àlí náà jáde pé ní àfíjà ah, farabalẹ̀ ẹjọ́ sọ sólùfò kọ́rọ̀ yóò yẹjú kò sí pé àmọ́ àwọn ọ̀dọ́gba fún mẹ́rin káàkiri kí fitna ìmọ̀tò ní ti fitna méjì lọ́wọ́ ọ̀dàdé mọ̀dínà kọ́dà ẹgbà wá bíi pé nàfà abdullahi bin sàlámù sọ fún pé ní ìmọ̀mọ̀lẹ́ ẹmọ́sẹ̀lẹ́ ẹmọ́ jáde tẹ́ ẹ bá ti jáde fìlà fàfìlàm kò ní dún mọ̀dínà mọ́ abdullahi bin sàlámù ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún ọmọ alẹ́dún náà lọ́dún ọlọ́wọ́ àtúwọ̀ ọ̀dọ́ àwọn àlùwọ̀ pé ní fìlà fàkínì lọ́pọ̀lọpọ̀ létà síbi kọ́nà bá yọ nísìn bí wọ́n tún wá lọ ibi tí wọ́n tẹ̀kọ̀ tó sí pé káwọn olùbẹ̀ mọ́júmọ́ táwọn máa rí ànáwó àgbẹ̀dọ̀ lẹ́yìn eléyìí àmọ́mọ́ àríwá náà àlùkò àkọ́ ọ̀ràn tí wọn kí ló ṣẹlẹ̀ kí lẹ́fẹ́ ẹ̀dá ti súlùfù àlùkò àkọ́ àpadà wálé ọwọ́ ti sẹ́kọ̀tọ̀ súlùfù náà láti wọ́n fi dàárọ̀ la nígbà táwọn ọ̀tá mùsùlùmí tí wọ́n pa mọ̀áwíyà tí wọ́n ń ti géètì àwọn ọ̀gá tó jẹ́ mùsùlùmí fún ọ̀dá kan náà lọ́kọ̀ọ́ Eh, àwọn tọkọ ọsùn ní ìpínlẹ̀ wọn gẹ́gẹ́ bí pé yẹwúdí wọn bí islam yìí àmọ́ wọn ti géètì àwọn tó jẹ́ mùsùlùmí tí wọn ọ̀dà kan mọ̀ lágbàdo wọn ti kọ́ ara nínú ẹ̀sìn wọn sì nǹkan gbọ́ yé ọ̀tẹ́ ẹ̀sìn ń bẹ tó gbé ní ọkọ̀ ìfọmọ ọ̀dọ́gbọ́n pẹ̀lú rẹ lásán ni wọn ọba yín sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ẹ̀sìn yín ẹ̀sìn mọ̀ lórí ọ̀rọ̀ ayé nìkan mọ̀jọ̀ kó débi ẹ̀sìn táwọn pariwo wọn nì torí aburú náà ṣe fún mùsùlùmí pọ̀ ìsìlámù fẹ́ káwọn ẹ̀sìn tuntun wọn ká mọ̀ fẹ́ràn wọn ọlọ́dà fẹ́ràn wọn láàánú ṣíbù áhàdán aláàdínilá láyéláyé alẹ́ sọ́yìn nìkan tó fi ọlọ́run lọ. wọ́n yìí ṣe géètà àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n wù wọ́n dídìde kọ̀wárì mímísọ̀ láti egypt ń bí lọ sí gbòòrò mọ̀dínà. tọ́ àwọn àdìpé ní a ah, kílẹ̀ bá mọ àwọn kìíní yóò ṣàtúnṣe láàrin ara wọn ọba nílẹ̀ ẹ̀kọ́ ẹ̀já àdọ́gbọ́n àwọn àpẹẹrẹ àwọn sí méjì àwọn kan àwọn kan ló ti àdé àwọn tó lu tàlí wọn lọ àtàkì àwọn awíyà àwọn tó lu tàlí awíyà wọn lọ àtàkì àwọn àlè èyí tó fa ìpínlẹ̀ wọ́n tó àṣẹ fi nínú ni. kí sọmọ ogun àlè lọ́pa àdúgbò ìròyìn làwọn àmọ́ ẹnu mọ́ pé misunderstanding tó ṣẹlẹ̀ yẹn wọ́n kún ló ń bí ṣìhàdì yìí gbogbo oníkálukú wọn náà ló ṣe ṣìhàdì ta ló lọ́gbọ́n o oníkálùkù wọn ṣe kí ni wọ́n ṣe ìtìhàd ìdájọ́ àwọn àfáàní yẹn tọ́lọ́ wá jà nínú wọn àwọn àlẹ́bí ti yanjú rẹ̀ ìgbà tí wọ́n ti jẹ́ mọ̀dínà tó ń kọ́ mọ̀dínà lọ́wọ́ àmọ́rù bùnú yásìr òun náà bá wọn gbé àwọn búlọ́ọ̀kù àwọn bíríkì tí wọ́n lò àlẹ́bí ni tẹ̀kítúlù kàlífì àtúlùgbàrìyà àmọ́rù ní ọmọ rẹ̀ ọmọ sùmọ́yà alhamdulilayi ọmọ sùmọ́yà tẹ̀kítúmù kàlífì ọ̀sùn báyà àwọn ìjọ tí wọ́n sì gbẹ́rù gbèrè táwọn tó wà lórí ìtọ́ àwọn ni wọ́n pa ọ́ sòfí àmọ́ áwúyà lọ́pa àmọ́ làwọn fẹ́ a àlùbẹ́jà rẹ̀ àlílẹ́wà mọ̀sí òun ló kọ̀ rẹ̀ ti pẹ̀lú ti àdẹ̀ pé ní ká ní sùúrù ká lójú ọ̀rọ̀ àwọn tọ̀hún náà sì gbìyànjú tiwọn náà torí pé ọlọ́ni فقل جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ẹ̀sán bá pè yẹn rẹ̀ wọn a ti fún àwọn èèyàn ẹ̀sán bá pa afáwọn èèyàn ẹ̀ ní agbára ọtọ́rìtì láti ìtàlẹ́jẹ̀ tọ́pa tó pè yẹn wọn. àwọn rí i pé ní osùmọ́nù súnmọ́ wọn ọmọ ẹbí àwọn ni osùmọ́nù hmm? yóò tó má dín náà. ogun wọn lára kòrò èsì kan ni wọn ká mọ fẹ́ tán lójú ó ti yé báyìí sí tọ ìṣe ààbò wọn pé rárá o agbẹ̀sán ni bẹ́ẹ̀ làbúdà mi kọ́ ti kọ́ta lẹ́ta ọ̀kùnrin agbọ̀rọ̀ pàǹkọ́pà ọ̀kùnrin nù ìṣe ààbò wọn àmọ́ àtọ̀ wọn ṣe wa wọn ní ẹsẹ ẹyọ ọtún ìjọ́ta tó ń bẹ pẹ̀lú rẹ̀ fa àṣọ ọ̀gùn wọ́n falahun àjọrọ rẹ wọn ní ẹsẹ méjì wọkúlù ní ẹni tọgbọ ọdẹ na jọ àti kíní kejì wọn kọ ẹtọ lọ wọn fún lẹsẹ ní wọn. ẹ a ìtayọ alani ẹkọ sọpọtà alini tọrọ kan àfa ìtọjẹ àwọn o bí ọba ọ pẹlú ìtìhádù táwọn tó ń gbalada méjì. o ti yé báyìí nísìnyí وصل اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته